understanding lórúkọ Jésù Jesus Christ. in the name of Lord Jesus Christ. Amen. amen. hallelujah. praise God. people want you to listen to the word of God. this is the word of God. to show you. that if you want to enter into the kingdom of God. if you want to please God. sán ṣòkòtò rẹ dandan nísìn. you must uh, prepare. ìgbà náà ti túmọ̀ sílé. because the time is near. ìjọba ọlọ́run náà ti fẹ́rẹ̀ dé báyìí lórí ayé. the kingdom of God is near. Jésù mú ìjọba náà bọ̀ lórí ayé iṣẹ́. the Lord Jesus Christ is bringing the kingdom of God. níbi ìjọba tí a sọ pé ó ń bọ̀ yìí this kingdom of God that is coming. ìjọba àlàáfíà. is the kingdom of peace. níbi tí kò ní sí wàhálà tí kò ní sí àìsàn. where there will be no problem no sin no sickness. ṣùgbọ́n àwọn olóò máa wọnú ìjọba náà. but who are these ones that will be in this kingdom. ẹlẹ́ṣẹ̀ ò ní lè débẹ̀ o. sinners will not be there. ìbéèrè sọ pàápàá pé. the bible says òpùrọ̀ nílé níbẹ̀. the liars will not be there. yálọ wò láti ìwé ìfihàn. let's look at the book of Revelations. orí kọkànléní ogún. chapter twenty-one a kọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ní orí ẹsẹ̀ ìkeje rẹ̀ chapter twenty one verse seven ó ẹni tí ó bá ṣẹ́gun he that overcometh yóò jogún nǹkan wọ̀nyí shall inherit all things èmi yóò sì máa jẹ́ ọlọ́run rẹ̀ and I will be his God òun sì máa jẹ́ ọmọ mi and shall be my son láti ẹsẹ̀ ìkẹjọ rẹ̀ from verse eight. ó ní ṣùgbọ́n àwọn ojo. but the fearful. àti aláìgbàgbọ́. and unbelieving. àti ẹni ìríra. and abominable. àti apànìyàn. and murderers. àti àgbèrè. and warmongers. àti oṣó. and sorcerers. àti abọ̀rìṣà. and idolaters. àti àwọn èké gbogbo. and all liars. yóò ní ipa tiwọn. shall have their part. nínú adágún tí fi iná àti omi ọjọ́ jó. in the lake which burneth with fire and brimstone. èyí tí ṣe ikú kejì ìkejì. which is the second death. arákùnrin àti arábìnrin sẹ́. men and women. ǹjẹ́ o fẹ́ bọ́ kúrò nínú ikú kejì ta ló ń bọ̀ yìí. do you want to escape from the second death. ìgbò ìgbà náà súnmọ́ tí ọlọ́run yóò dájọ́ ayé yìí. for the time is very near that Lord will give judgment. kó tiẹ̀ tó tó àkókò ikú kejì yẹn. before the time of the second death. ìkọ́ tiẹ̀ kọ́kọ́ ń bọ̀ tá a pè ní ikú kìíní. there is one coming first the first death. èdìpọ̀ tí ọlọ́run fẹ́ pa gbogbo àwọn orílẹ̀-èdè ayé wọ̀nyí rẹ. when God will destroy all the kingdoms of this world. tí ọlọ́run yóò wá gbé ìjọba tiẹ̀ lélẹ̀ fún ọgbẹ́ ẹgbẹ̀dún ọdún kan. and the kingdom of heaven will be brought down for one thousand years. ní ìfihàn orí ogún ló máa ti rí lè in the book of Revelation chapter twenty you see this one. a kà ń bẹ̀ pé akọ́kọ́ máa mú èṣù tó ń tàn àwọn èèyàn jẹ a máa mú dè. Uh, it was written there that the devil that deceives people will be will be changed. bíbélì sọ pé áńgẹ́lì kan sì gbéra ní orí ogún ẹsẹ̀ kìíní ìfihàn uh, book of Revelation chapter twenty verse one. ó ní mo sì rí áńgẹ́lì kan. and I saw an angel. tó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá. come down from heaven. tí o ti kọ́kọ́rọ́ ọ̀gbun ni. having the key of the bottomless pit àti ẹ̀wọ̀n ńlá kan lé ọwọ́ rẹ̀. and a great chain in his hand. ó sì di ìkookò náà mú. and he laid hold on the dragon. ejò àtijọ́ ni. that old serpent. tí í ṣe èṣù. which is the devil. àti sátani. and satan. ó sì dè ní ẹgbẹ̀rún ọdún. and bound him a thousand years. ó sì gbé e sọ sínú ọ̀gbun náà. and cast him into the bottomless pit. ó sì tì í and shut him up. ó sì fi èdí dídì í lórí rẹ̀. and set his seal upon him. kí ó má bàa tan àwọn orílẹ̀-èdè jẹ mọ́. that he should deceive the nations no more. títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. till the thousand years should be fulfilled. hallelujah praise God. ìgbà náà ti súnmọ́ ilé sẹ́ẹ̀. the time is near. ní kí Jésù tó mú ìjọba ẹgbẹ̀rún ọdún tirẹ̀ lélẹ̀. before this king uh, this one thousand year millennium. a máa mú èṣù a máa mú kúrò lórí ilẹ̀ ayé. the devil be removed from this earth. àwọn ẹ̀mí tó ń fa àìsàn gbogbo a ó mú wọn kúrò ilẹ̀ ayé. all these spirits causing sickness will be removed. gbogbo àwọn ẹ̀mí èṣù tó ń fa ẹ̀ṣẹ̀ gbogbo wọ̀nyí la ó mú kúrò lórí ayé. all these devils create causing sin will be removed from the earth. ìgbà yẹn náà ní ìsinmi àlàáfíà yóò wá wá. then there will be reign of righteousness. Jésù yóò wá máa jọba lórí ayé. that the Lord Jesus will be reign will be king over the earth. fún ọdún. for one thousand years. ilé sọ yóò sì kú. there won't be any death. ẹni tó bá kú ajẹ́ pé wọ́n wàásù títí fún kò fẹ́ gbà there won't be any death. Ìwé sọ pé the bible said. Sọmọ kékeré bá kú ní ọgọ́rùn-ún ọdún. That if a child should die one thousand years. Ọmọ ọgọ́rùn-ún ọdún sẹ́. That one thousand years ọgọ́rùn-ún ọdún. one hundred years. pé ọmọ kékeré náà máa pè é. that is because a small child. ẹni tó bá kú lọ́gọ́rùn-ún ọdún nígbà náà sẹ́. that anybody that should die one hundred years old. wọ́n máa sọ pé ah, ọmọ kékeré mà ni. that they say that one is a child bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yẹn pé kò ní síkú nígbà náà nìyẹn. that there will not be death that time. fún ẹgbẹ̀rún ọdún yẹn sẹ́. for one thousand years Jésù yóò máa jọba lórí ayé yìí. Jesus Christ will be king over the earth. ohun tí mo ń sọ yìí fẹ́rẹ̀ẹ́ dé o. what we are talking now will soon come. ǹjẹ́ o fẹ́ ní ìpín ìjọba náà. do you, and you want to have, be partaker of the kingdom. mo fẹ́ kó wá yẹra rẹ wò. please examine yourself. wo ìwé ìwé òwe tí jésù tún pa kan nínú ìwé matthew orí kẹtàlá. let's turn to the bible and look at uh, another pro, uh, parable the lord jesus christ gave. ní ìwé matthew orí kẹtàlá. in the book of matthew chapter thirteen. ogún. from verse twenty-four. ó ní òwe mìíràn ni ó pa fún wọn. another parable put he for unto them. wípé ìjọba ọ̀run dàbí ọkùnrin. saying the kingdom of heaven is likened unto a man. tí ó fún irúgbìn rere sí oko rẹ̀. which sowed good seed in his field. wọ́n nígbà tí ènìyàn ń sùn. But while men slept, ọ̀tá rẹ̀ wá. His enemy came. Ó fún èpò sínú àlìkámà. And sowed tears among the wheat. Ó sì bá tirẹ̀ lọ. And went his way. Bọ̀ nígbà tí eérú rẹ̀ sọ jáde. But when the blade was sprung up. tí ó sì so èso. And brought forth fruit. Nígbà náà ni èpò búburú fi ara hàn pẹ̀lú. Then appeared the tears also. Bẹ́ẹ̀ lé àwọn ọmọ ọ̀dọ̀ baálé náà tọ̀ wá. So the servants of the household. Wọ́n wí fún un pé. Came and said unto him. Olúwa. Sir irúgbìn rere kí ìwọ fún sínú oko ṣùgbọ́n irúgbìn rere ni àwọn ọmọ ọlọ́run tọ́lọ́run fi sórí ìdáyé yìí sẹ́. the good seed are the children of God in this earth. a ti wá mọ ìtumọ̀ òwe yìí sẹ́. we have now understood the meaning of this parable. Jésù fi hàn á pé the Lord nígbà tí ọlọ́run dá Ádámù sórí ìdáyé yìí. that when God created Adam on this earth. Èṣù ló wá tó tọ Éfà jẹ. It was the devil that came and deceived Eve. Lẹ́yìn ìgbà tí Èṣù ti tọ Éfà jẹ tán. When Eve deceived when Satan deceived him. ó sì nípa nípa bẹ́ẹ̀ la fi tán la fi mú irúgbìn èṣù sórí ayé yìí. it was through the deceit that brought the seed of the devil ìyẹn ni kéènì ọmọ kéènì la ni la fi bí kéènì sórí ayé yìí sẹ́. that was how Cain was brought forth. kéènì ẹ wá jẹ́ irúgbìn èṣù. Cain is the seed of the devil. ó sì wá jẹ́ ẹni ẹ̀ṣẹ̀ gbáà. and um, man of sin. ó sì jẹ́ ẹranko. and a beast. ṣùgbọ́n Ọlọ́run ò pa á. But God did not destroy him. ó ní kó jẹ́ gbogbo wọn máa lẹ̀gbà títí ìgbẹ̀yìn ayé ni. He said that they should allow them to grow together and to harvest. àwọn olùṣe burú wà lórí ayé yìí nìyẹn. That's why you see that wicked people are on the earth right now. ó lè dàbẹ́ pé jẹ́ wọ́n ń dí àwa olódodo lọ́wọ́ ni. And you know you see as if they are disturbing the righteous ones. bọ́lá ọ̀sán pé ẹ gbogbo wọn máa lẹ̀gbà títí ìgbà kórè. But God allowed that both should grow together until harvest. ó ní ìgbẹ̀yìn ayé. That at the end of the world. pé Olúwa yóò wá rán àwọn áńgẹ́lì rẹ̀. That God will send the angels láti wá fa gbogbo àwọn òpó búburú yẹn láti gbá wọn jọ. that we gather the tears. láti gbá wọn jọ fún iná. we gather the tears together for burning. gbá àwọn èso rere ó mú sínú ìjọba. but the wheat shall be gathered. wá wò láti ẹsẹ̀ kejìdínlógójì. kejìdínlógójì. we want you to see now from verse thirty-eight ó dá ìwòsàn wọn pé ọmọ ènìyàn lẹni tí ó fúrúgbìn ìrere náà ẹsẹ̀ kẹtàdínlógójì and from verse thirty-seven he answered and said unto them he that sows the good seed is the son of man. oko ayé. the field is the world. irúgbìn ilé àwọn ọmọ ìjọba. the good seed are the children of the kingdom. èpò sì ilé àwọn ọmọ ènìyàn búburú ni. but the tears are the children of the wicked one. ọ̀tá tí ó fún wọn ní èṣù. The enemy that sold them is the devil. Ìgbẹ̀yìn ayé ni ìkórè. The harvest is the end of the world. Àwọn angẹ́lì sì lé àwọn olùkórè. And the reapers are the angels of God. Nítorí náà gẹ́gẹ́ bí a ti kó èpò jọ. As therefore the tears are gathered. tí a sì fi iná and born in the fire. bẹ́ẹ̀ yóò rí ní ìgbẹ̀yìn ayé. so shall it be in the end of this world. ọmọ ènìyàn yóò rán àwọn áńgẹ́lì rẹ̀. the son of man shall send forth his angels. ó kó gbogbo ohun tí ó mú ní kọsẹ̀. and they shall gather out of his kingdom. ní ìjọba rẹ̀ kúrò àti àwọn tí ń dẹ́ṣẹ̀. all the things that offend. yóò sì sọ wọ́n sínú iná ìléru. and shall cast them into a furnace of fire. níbẹ̀ lé ẹkún òun ìpayín kékeré yóò gbé wá. there shall be wailing and gnashing of teeth. nígbà náà lé àwọn olódodo yóò máa ràn bí òòrùn ní ìjọba bàbá wọn. They shall the righteous shine forth as the sun in the kingdom of their father. ẹni tí ó bá lè etí kí ó gbọ́ who have ears to hear let him hear. hallelujah praise God. arákùnrin àti arábìnrin sẹ́. men and women. jẹ́ o létí láti gbọ́ nǹkan tá à sọ yìí. you have ears to hear. Jésù sọ fún yẹn pé. Jesus Christ said. irúgbìn méjì ló wà lórí ayé yìí. that there are two seeds on this earth. àwọn ọmọ èṣù wà lórí ayé yìí o. the seed of the evil on the earth. àwọn náà ló ń wọ ẹgbẹ́ òkùnkùn yẹn. these are the ones that go into court. wọ́n ní wọn ò ní fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run. these are the ones that won't want to do the will of God. wọ́n lọ sẹ́gbẹ́ kankan ṣùgbọ́n wà nú ẹ̀sìn asán yẹn tó. they will say religion is enough. wọn ò ní fẹ́ ohun tí ọlọ́run fẹ́. they will not want to do what God wants. ọlọ́run sọ pé kí wọ́n gbọ́ ohun tí jésù sọ pé sẹ́. Jesus Christ said they should listen to what God is saying. ohùn kan sọ láti ọ̀run wá lọ́jọ́ náà. that one the one voice came from heaven. nígbà tí jésù wà lórí ayé. when Jesus Christ was on earth. ohùn jáde láti ọ̀run. a voice came down from heaven. tó sọ pé èyí ni àyànfẹ́ ọmọ mi. that is my only begotten son. ẹ máa gbọ́ tirẹ̀. hear him àníṣe òyìn sọ pé Jésù ni ọ̀nà. that this voice is saying that Jesus, is the way. Jésù sì fẹnu rẹ̀ sọ pé Jesus himself said èmi ni ọ̀nà I am the way òtítọ́ àti ìyè the truth and the life kò sẹ́ni kẹ́ni tí ó lè dé ọ̀dọ̀ ọba nobody can come to the Father except by me. Jésù Kristi ni ọba ní ìjọba ta ló ń bọ̀ yìí. Jesus Christ is the God is the Lord of this kingdom. ní ìjọba ta ló ń bọ̀ yìí sẹ́. this coming kingdom. Jésù Kristi ni ọba the Lord Jesus Christ is the king. òun yóò máa jọba lórí ilẹ̀ ayé yìí. is the king ó sì ń wá àwọn ọ̀rẹ́ sí ọ̀dọ̀ rẹ̀ nísìnyàn. and he is inviting people to himself. ó fẹ́ kó wá di ọ̀rẹ́ òun. he wants you to come to him. ó fẹ́ kó wá di ọmọ Ọlọ́run. he wants you to come and become a child of God. kó máa darí ìgbésí ayé rẹ̀. that he can be directing and leading your life. kó má lè lẹ́sẹ̀ mọ́. so that you may not sin again. kó lè tẹ́ Ọlọ́run lọ́rùn. that you may be able to satisfy God. àní sẹ́ Bíbélì sọ nípa ìtàn irúgbìn yìí sẹ́. Bible is telling us about because of this story of this parable. pé irúgbìn méjì ló wà lórí ayé yìí. that there are two seeds on this earth. àwọn ọmọ ìjọba ọlọ́run. the children of the kingdom of God. ìwọ tó ń gbọ́ mi báyìí sẹ́ you be listening to me now. tó bá tọrọ tá sọ ìbá ń wò ẹ lọ́kàn. if you are listening to this word. ó lájẹ pé o jẹ́ ọmọ ìjọba Ọlọ́run ni. then you mean you are a child of the kingdom. tètè tẹ̀lé Jésù náà kó sì tẹ̀lé nǹkan tá ní máa ṣe. we want you to come and follow the Lord Jesus Christ. tètè máa ṣe nǹkan tá ní máa ṣe. come and be doing what the Bible says. wá máa gbàdúrà lálálẹ́. come and pray. àti láràárọ̀. come and be praying in the morning. kó sì wá máa ka Bíbélì. in the night and read your Bible. kó sì wá tẹ̀lé àwọn jíǹrere come and follow this preacher. kò sì wá máa lọ sí ẹ̀sìn ìjọ àwọn sí ìyájí ìrere. come and be following the preacher. láti túbọ̀ máa kẹ́kọ̀ọ́ sí. to learn more of the word of God. pé òtítọ́ ní sọ ní di òmìnira. because the truth that make us free. òtítọ́ ni Jésù fi hàn wá pé. and the Lord Jesus revealed the truth to us kéènì ọmọ èṣù ni. that Cain is of the devil. lẹ́yìn ìgbà tí ọlọ́run lé kéènì kúrò ní ọgbà ídẹ́nì ládùúgbò yẹn. when God drove Cain out of the kingdom of, out Cain, of the garden of Eden. kéènì lọ bẹ̀rẹ̀ sí ní bímọ sí. Cain started multiplying. Abraham tún bí ọmọ mìíràn lẹ́yìn tí Cain ti pa Abẹ́lì. Abraham had another seed. Adam ní ọmọ mìíràn. Adam had another child. Ó sì wá pe orúkọ rẹ̀ ní Seth. and he called his name Seth. Seth yẹn tó wá bí ọmọ tirẹ̀. Seth multiply. àwọn ọmọ Seth ló ń gbọ́ tọlọ́run. and the children of Seth listen to God. àwọn ọmọ Cain wọn ò fẹ́ gbọ́ rárá. the seed of the children of Cain will not listen àwọn to God. àwọn wọ́n lè lẹ́sìn tiwọn o. they may have their own religion. pé ò fẹ́ ti Jésù. they don't want to follow wọn Christ. wọn ò fẹ́ ìfẹ́ ti Ọlọ́run. they don't want to follow Christ. nígbà tí ayé tó bá pọ̀ sí iṣẹ́. when the Lord when earth started multiplying. ìwé sọ pé wọ́n tún wá dàpọ̀. they now mix àwa mọ ọmọ kéré yàtọ̀ sọmọ sẹ́ẹ̀tì. you can't distinguish the seed of Cain from that of Seth. bọ́ ọlọ́run sì mọ̀ yàtọ̀. but God himself knows the difference. ọlọ́run pa wọ́n rẹ́ nígbà kan. God destroyed them. ní ìgbà ayé Noah. during the time of Noah. ó fi omi pa gbogbo ayé rẹ́ ọlọ́run kò nípa yé God destroyed the world with flood. ṣùgbọ́n Noah àti àwọn ọmọ rẹ̀ nìkan ló kù. but Noah and his seed were, were left. àti ìpa gbogbo àwọn ọmọ Kéènì rẹ̀ tán. but all the seed of Cain were not destroyed. gẹ́gẹ́ ṣe sọ pé wọ́n ti wá dàgbò kó tó tó gba ayé Noah yẹn. as we said that they were all mixed before the time of Noah. bàbá kan lè bímọ méjì one man can have two children. kíkan jẹ́ ọmọ Kéènì kíkejì jẹ́ ọmọ Séètì. one may have be of uh, the Cain of seed the seed of Cain àwọn mi be the seed of Seth. bẹ́ẹ̀ lórí dídè ní olónìí. that's how it is up to today. nígbà tí ayé tí wàá pọ̀ láti ẹ̀yìn ìgbà ayé Noah sẹ́. since the earth was has been multiplying. láti ìgbà ayé Noah. after Noah o ò lè mọ bàbá kan pé ọmọ bàbá pé ọmọ yìí ọmọ kéènì ni mọ. you cannot distinguish the seed of Cain. nígbà tí Jésù Kristi wá sórí ayé. but when Jesus Christ himself Jesus came to the earth. Jésù sọ pé mo mọ àwọn àgùntàn mi. Jesus Christ said I know my own. àwọn tó jẹ́ ọmọ Sẹ́ẹ̀tì yẹn. those that belong to Sẹ́ẹ̀tì. àwọn ni ọmọ Jésù tó sọ pé ó mọ. they are the children of God. àwọn ni ọmọ àwọn ni àgùntàn Jésù. they are the sheep tó o bá tiẹ̀ tí ì gbọ́ nísìnyí tó o bá tí ì wá sọ́dọ̀ Jésù. if you have not come to the Lord Jesus Christ now. tó o bá jẹ́ àgùntàn Jésù. if you belong to the Lord Jesus Christ. tọrọ yìí bá ń wọ̀ létí àgùntàn Jésù ló jẹ́. if you are listening to this preaching. Jésù ń pè ọ́ nípa ìwàásù yìí ni. Jesus Christ pé ẹ wá sí ọ̀dọ̀ mi that you come unto him. ẹ gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ ẹ̀ tí a di ẹrù wo lórí and a heavy lady. èmi yóò sì fún yín ní ìsinmi. and he will give you rest. Jésù ń pe àwọn tí ọ̀sọ́dọ̀ rẹ̀. Jesus Christ calling his own. ó fẹ́ gba àwọn sí ọ̀dọ̀ rẹ̀ kó tó di pé ìgbà yẹn yé dé. he want to accept them unto himself. ó sì fẹ́ kó wá gba Jésù nísìnyí o. he wants you to come and accept Jesus Christ. wá jẹ nínú ètùtù tá a láti ṣe ètùtù fún àwọn ọmọ this sacrifice. sacrifice tí ẹnikẹ́ni tó bá gẹ nínú ètùtù náà ni yóò bọ́ kúrò nínú ìbínú ọ̀rọ̀ tó ń bọ̀. that person partake of this sacrifice we be free from the judgment of God to come. nítorí pé ìgbà náà súnmọ́ létà ó pa gbogbo ìjọba ayé yìí rẹ́sẹ́. because the time of judgment is near. Jésù sì sọ pé. Jesus Christ is saying. wá sí ọ̀dọ̀ òun. come to me. kí o lè ní ìsinmi. so that you may have rest. ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé wọ́n ń wá ìsinmi lọ sí ọ̀dọ̀ babaláwo. many people are looking for rest. ọ̀pọ̀lọpọ̀ wá in different places. wọ́n wá ìsinmi lọ sí ọ̀dọ̀ oníṣègùn. some people go to the. ọ̀pọ̀lọpọ̀ wọ ẹ̀sìn idol worshippers. ẹ̀sìn náà some people go to other religions kúrò lọ́wọ́ oṣù àgbèrè kúrò lọ́wọ́ àjẹ́. just because of rest from wizards and witches. ìsinmi kúrò lọ́wọ́ àìsàn gbogbo. from sickness. ọ̀pọ̀pọ̀ torí rẹ̀ lọ sẹ́gbẹ́rẹ́ sára. some people are just putting marks on their bodies. but Jesus sọ pé wá sí ọ̀dọ̀ mi ẹ̀yin tí ṣiṣẹ́ àti ẹ̀dẹ̀rù lórí yóò fún yín ní ìsinmi ìsinmi Jésù ni kì ó ní wàhálà nù. the rest of the Lord Jesus Christ yóò, has no problem. yóò fún ẹ ní ìfọkànbalẹ̀. it will give you rest. yóò fún ẹ ní àlàáfíà. give you satisfaction. yóò lé gbogbo àwọn àmì ẹ̀mí ajẹnirun rí kúrò lọ́rọ̀ rẹ. it will give you peace yóò bá àwọn ẹ̀mí èṣù wí fún ẹ. it will drive out demons away Jesus from Christi you. Jésù yóò sì fún ẹ ní ìfọkànbalẹ̀ sí ẹ. it will give you rest of mind. Jésù sọ pé. the Lord Jesus has said. ó ní oko ní ayé yìí. he said this earth. ní irúgbìn rere yẹn àwọn ọmọ Ọlọ́run ni. he said the field is this world. irúgbìn rere yẹn àwọn ọmọ Ọlọ́run ni. the children of the kingdom. irúgbìn búburú yẹn ti àwọn ọmọ èṣù ni. but the tears are the children of the wicked one. má fà ẹ lọ sínú náà don't let them drag you to the kingdom of hell. ìdí ẹ̀rí tó jẹ́ pé tí bàbá àti ìyá rẹ̀ kan bá sọ pé kó má lọ sí ọ̀dọ̀ Kristi iṣẹ́. this is the reason why even your father and your mother ask you not to Jésù mọ̀ pé ó ṣeé ṣe kí bàbá kan jẹ́ ọmọ èṣù. Jesus knows that even the father may be of the devil. kí ó bí ọmọ tó mọ ọmọ náà mọ̀ máa jẹ́ ọmọ ti Kristi. and he may have a child that belongs to Christ. ṣùgbọ́n Jésù sọ pé tó o bá tẹ̀lé kórìíra bàbá rẹ ò lè ṣọmọ lẹ́yìn òun. that if you don't hate your father you can't even be my disciple. ẹni tó o bá lè kórìíra ayé rẹ̀ pàápàá ò lè ṣọmọ lẹ́yìn òun. if you can't forsake yourself you can't be his disciple. ẹni tó bá sọ pé òun fẹ́ jàdù ara òun yóò sọra rẹ̀ nù. those who want to save themselves will lose them, their lives. ẹni tó bá sọra rẹ̀ nítorí ìjọba Ọlọ́run àwọn ni wọ́n ríra wọn. but those that lose their life for the kingdom of God's sake will find themselves. me that is preaching unto you. nígbà tí mo fẹ́ gbégbá Jésù yìí. when I want to accept Jesus Christ. gbogbo oògùn tí bàbá mi ní kí n fi máa ń jàdúrà mo sọ sínú odò. all the all the charms that my father gave unto me I threw them into the river. mo lọ sọ sódò ògùn paralẹ ọjọ́ náà. I just went and threw them into the river. mo ní olúwa mo gbẹ́kẹ̀mí lé látẹ̀lé lọ. I told the Lord that I'm going to be depend upon you. mi ò fẹ́ tún gbẹ́kẹ̀lé oògùn wọ̀nyí mọ́. and I want to trust I don't want to put my trust in charms again. nígbà tí mo sọ fún bàbá tó bí mi. when I told my father. pé mo ti sọ mi ò mi ò fẹ́ lóògùn wọ̀nyí mọ́ sẹ́. and I don't want to use those charms again. pé àdúrà tó. that I can depend on the prayer to God. pé Jésù yìí tó. that Jesus Christ is enough. ẹ̀rù bà. he was afraid. ó ní aah. he was afraid. ó ní o máa fẹ́ sọ́ra rẹ nù rẹ́ yìí. he said you want to lose your life. ṣùgbọ́n Jésù kí ni Jésù sọ. So. But what did Jesus Christ say? Jésù sọ àwọn tó bá sọ́ra wọn nù nítorí tòun yẹn. Jesus Christ said those that have thrown their life uh, lost their life for my sake. Ó láwọn ni wọ́n ń ríra wọn. They shall those that they shall save it. Àwọn tí wọ́n bá gbá tó ń fẹ́ jàdúrà wọn ti ká lára wọn. those that want to save their life by themselves. wọn ò lè rí. those are the ones that will lose their lives. máa sọra wọn nù ni. they will lose their lives. mo fẹ́ kó mọ̀ pé. I want you to realize. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sẹ́. that after many days. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún. after many years. mo sì ń tẹ̀lé Kristi sẹ́. that I have been following Christ. Jésù àgbà Jésù ti tún bá mi rìn. that the power of God Baba has been working with me. bàbá tèmi tó bí mi yẹn tún máa ń that that my father was asking me to pray for him. mo tún máa gbàdúrà fún. that I will pray for him. nígbà kan tí bàbá mi ó ní àìsàn. when my father was sick. tó wà ní hospital. he was when he was in the hospital. tí wọ́n mo gbọ́ ní ibi tí mo ti ń ṣiṣẹ́ pé ó wà ní àìsàn. when I learned that he was sick. mo sì wá sí wá sọ́dọ̀ hospital náà. I went to see him. tí àwọn dókítà sọ pé apá apá òsì láti látòkèdélẹ̀ ń jẹ ni ó fẹ́ rọ o. that he had stroke of the left side. nítorí pé wọ́n ní wọ́n ṣe operation kan fún. that he had an operation. nígbà tí wọ́n ṣe operation yẹn fún tọ́ńṣe ló fẹ́ mú kí ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ fẹ́ rọ. that when he was operated he had stroke of the left side. láti láti apá láti èjìká tí dé ilẹ̀ ní apá òsì rẹ̀ fẹ́ rọṣẹ́. that his left side became paralyzed. gbọ́ngbà tí mo débẹ̀. when I got there. tí wọ́n sọ fún mi. and then I was told. mo sì wá torí ìyẹn gan. I came purposely because of that. mo sì gbé ọwọ́ lé apá òsì náà. and I left lay my hands on the right on the left side. láti èjìká rẹ̀ from the left mo sì ń pàṣẹ láti ní ẹni orúkọ jésù. and I commanded the name of the Lord Jesus Christ. mo sì pàṣẹ àlàáfíà kó padà sínú èjìká àti ọwọ́. and I commanded that strength should enter to the side. kó wá sí ibi ìdíyà lápá òsì náà. that strength should enter to the side. ó sì wá sí ẹsẹ̀ rẹ̀ ní ẹsẹ̀ òsì náà. to the legs. mo sì ọwọ́ mi mo sì fọwọ́ jọ̀wọ́ mo fi ọwọ́ mi wọ délẹ̀ bẹ́ẹ̀. and I put my hands on the shoulder to the leg to the feet. àlàáfíà sì wá sí ẹsẹ̀ rẹ̀ lápá òsì bẹ́ẹ̀. and strength came into him. ó sì tún dìde ó sì yọ gbogbo ọwọ́ tó jẹ́ pé kò ṣeé gbé mọ́ bẹ̀rẹ̀ sí ní gbé. and where where he was paralyzed strength came into him. gbogbo ẹsẹ̀ tó dàbí kò ṣe gbé mọ́ bẹ́ẹ̀ sí ní gbé yìí. and the paralyzed leg received strength. ẹni tó rò pé ṣe mo sọ́ra mi nù nìyẹn nígbà bí ọdọọdún púpọ̀ díẹ̀. that was my father that thought I lost my life. ó rò pé oògùn yẹn ló máa gba ènìyàn la. my father who thought that charms was sharp to the me. but when I started following Jesus Christ. Jésù wá tún wá ràn òun this name Jesus Christ helped me. mo tún wá gba òun náà níyànjú pé kó sọ gbogbo ògùn rẹ̀ sọnù. and I told him to throw all the charms away. ó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa. I should receive Jesus Christ as Lord and Savior. torí pé Jésù gbogbo agbára ayé àtọ̀run wà lọ́wọ́ rẹ̀. and Jesus Christ has the power as an heaven. The Lord Jesus said, All power ní ayé iṣẹ́ in earth àti ní and in heaven has been given unto me. Ó sì And has sent us. Pé kí that we should go. kí a gbogbo orílẹ̀-èdè. and preach all to to all the nations. kí a máa mú aláìsàn lára to heal the sick. kí a máa mú arọ to pray for the sick. to make the blind to see. pé that the name of Jesus Christ. that whatever we bind on earth. ohun tí a bá tú else whatsoever we lose on earth. Jésù Kristi ni agbára náà that Jesus Christ is the power. that's why he says so. kò sí ẹni tó bẹ̀rù. nobody is afraid. Jésù ò ẹnikẹ́ni. Jesus Christ is not afraid of anyone. pé gbogbo gbogbo láti wólẹ̀ fún Jésù Kristi. that all knees must bow to Jesus Christ. sọ pé. the bible said. o gbogbo ikún láti wólẹ̀ fún Jésù. that all knees must bow down to the Lord Jesus Christ. ilé ìlàjẹ́ wàásù rẹ̀ fún ẹ. this is what we are preaching to you. pé Jésù yìí ní ọ̀nà. that Jesus Christ is the way. wá tẹ̀lé. come and follow Jesus Christ. Jésù ní ọ̀nà tòró náà. that Jesus Christ is the narrow way. tó lọ sí ìjọba Ọlọ́run yìí. that enters the kingdom of heaven. ó ní ọ̀nà tó lọ sínú ìparun. wide is the way. inú parun ní ọ̀nà gbòòrò ọ̀pọ̀lọpọ̀ ló ń rìn lọ́nà gbòòrò náà. there many people that find that way. ó lè jẹ́ pé kákan máa lọ níjọ́ mẹ́jọ mẹ́jọ lásán ni wọ́n ń ṣe o. that maybe just going to church once a week. ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni wọ́n ń ṣe ń tirẹ̀. go just going once a week. pé kó lórúkọ nínú ìjọ kan ló pé. that just put your name on the book. síbẹ̀ o sì ní òǹdè tó fi ń jàdúrà. and you have something that. o sì ní ètò mọ́sọ́ bí òrùka. you have the chance that you depend upon. o sì ní àbẹ̀tẹ́lẹ̀ tó ṣe ń ṣe tó rò pé o lè ṣe kó má gbà. and you still take bribes and all those things. ó sọ pé o lè ṣe kó má ṣàgbèrè. and I you still go about fornicating. o kàn rò pé kọ́kàn lórúkọ nínú ìjọ kan lásán ni. that just as long as. o fẹ́ kó mọ̀ pé òun tọ́ra rẹ jẹ ni. we know that you are just. ìdí rẹ̀ létí àdúrà rẹ ò kí gbà nìyẹn. this is why your prayer is not answered. o ní láti wá ronúpìwàdà. you have to repent. o kọ ìbọ̀rìṣà gbẹ́kẹ̀lé òògùn kúrò sílẹ̀. and forsake your charms and idols. o kọ ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn sílẹ̀. and forsake sin. kó wá jẹ́ kí Jésù máa gbénu ọkàn rẹ. and let Jesus Christ be with you. tí wọ́n bá jẹ́ ọmọ Kristi iṣẹ́. if a uh, child of God. tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ ń wọ̀ ẹ́ lọ́kàn. if this word we are preaching unto you. a jẹ́ pé ọmọ ìjọba Ọlọ́run ló jẹ́. then you are a child of the kingdom. tètè wá gba Jésù nísìnyí. if you receive Jesus Christ. kó wá yọ kúrò ní ogun come and. kó yọ ọ́ kúrò ní gbogbo yòóndé wọ̀nyẹn. come and forsake charms and idols. wá gbẹ́kẹ̀lé Jésù Kristo Olúwa. come and depend on Jesus Christ. Jésù lágbára láti gbà ẹ̀ṣẹ̀. Jesus Christ has the power to save you. ó gba ènìyàn. he will save you. ó ti gba àwa yìí. he has saved us. ó sì túbọ̀ ń gbà wá sí. and he has saved us. ó sì fẹ́ máa gba ìwọ náà. and he will save you. ó fẹ́ kó máa bọ̀. I want to agbẹ́kẹ̀lé òwúsẹ́ come and depend on me Jésù ní ọ̀nà Jesus Christ is the way Jésù ní òtítọ́ náà is the truth ó tún sọ fún atíwájú sí pé he told us further pé ìjọba Ọlọ́run iṣẹ́ that this kingdom of God ó ní ó dàbí ẹni tí ó fúnrúgbìn yẹn he said it's like the sower ó fúrúgbìn ìjọba àwọn èèyàn rere sínú àgbà rẹ̀. he just planted the wheat. oníṣùgbọ́n ọ̀tá rẹ̀ fúrúgbìn èpò búburú. but the enemy came and planted tears. jẹ́ èpò búburú ìwọ jẹ́ ìwọ tó ń gbọ́ mi. are you tear or. bí o bá kì í ṣe èpò búburú. if you are not tear. ó yẹ kọ́rọ̀ yìí máa wẹ̀ lọ́kàn. then you you follow this word. báwo la ṣe máa mọ àwọn èpò búburú. how do we know the tears. nípa iṣẹ́ ọwọ́ wọn ni. by their fruits. nípa pé wọn ò fẹ́ sílẹ̀. by their fruits I know them. wọn ò dẹ̀ ní fẹ́ ṣe nǹkan tí bíbélì ń sọ. they don't want to do what the Bible says. wọ́n á lọ máa wọ ẹgbẹ́ òkùnkùn. they want to follow cults. wọ́n á fẹ́ máa ṣe ife ìwà ìrúbú gbogbo. they want to be doing that. wọ́n á fẹ́ máa gba àbẹ̀tẹ́lẹ̀ yẹn. they want to take the bride. ọ̀gbẹ́ni kan sọ fún mi nígbà kan. one man was telling me. ó ní òun náà ò lè tó ń bá rí owó ìjọba òun á kó la. he said if I should see government money I will steal it. olóhùn olóhùn akolanto òun náà. if I see government money I will steal it. mo wá sọ fún un pé. and I told you mo ní ara wọn náà nìyẹn ìwọ náà pẹ̀lú wọn. that you are one of them. èyí tẹ́ ń ba ayé jẹ́ nìyẹn. na those of you that are doing ìbéèrè sọ pé. The Bible says. Ọlọ́run máa ba ó máa pa gbogbo àwọn tó ń ba ayé ìjẹ́rẹ́. That those ones that are evil, God will destroy them. Ọlọ́run fẹ́ pa gbogbo àwọn tó ń ba ayé ìjẹ́rẹ́ sẹ́. That those ones that are destroying this world will be destroyed by God. Ó ti ẹ̀ ti fi ògùn kan sínú Bíbélì. The Bible has put a curse in the Bible. Pé ègún náà yóò máa lọ sínú ilé gbogbo àwọn tó ń jalè. That the course we go to the house of those that steal. pé yóò máa gé ilé náà kúrú. that we cut the house short. yóò máa ké wọn lulẹ̀. that we cut them down. lọ kà inú ìwé if you go to the book of Sekaraya, wàá kà ń bẹ̀. you read it there. pé Ọlọ́hun rí Ọlọ́hun rí ìwé náà ti ń fò. He said, I saw the scroll flying. Bíbélì sọ pé náà ti sọ fún pé. And the angel said. Ègún tá a rán sílé àwọn olè nìyẹn. This is the scroll lórí lórí ilẹ̀ gbogbo ayé ìwọ tó yẹ pé àbẹ̀tẹ́lẹ̀ ló ń gbà ìwọ tó jẹ́ ìwọ tó yẹ pé owó ìjọba ló ń kó jẹ mo fẹ́ kó mọ̀ pé ègún yẹn inú ilé rẹ̀ ó mọ olú ilé rẹ̀ nìyẹn. Now we want you want you to realize that this curse is in your house. ó sì máa máa gélé náà kúrú. and it call the house short. ó sì máa gélé náà kúrú lẹ̀. and it call the house down. gbogbo owó tó ń kó jọ inú agbájáde àdìpọ̀ ló ń jà lọ́gbà sí. all this money you are making we go to the devourer. but Jésù sọ pé tètè wá ìjọba Ọlọ́run náà wá ronúpìwàdà báyìí ó sì jẹ́ kí Jésù máa gbé inú ọkàn rẹ Jésù yóò sì fún ẹlẹ́mìí mọ́ Ọlọ́run ìwọ yóò sì di ọmọ Ọlọ́run sẹ́ jọ fẹ́ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa jọ fẹ́ ronúpìwàdà tó bá jẹ́ èpò rere tó bá jẹ́ irúgbìn rere tí Jésù gbìn sọ́gbà rẹ̀ ọ̀rọ̀ yìí tọ̀ ẹ̀ wá láti mú ẹ kúrò láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n tó bá jẹ́ èpò búburú ni ẹ́ o ní gbọ́. you won't listen. ìbéèrè sọ pé tó bá lè ti láti gbọ́ ni kó gbọ́. the bible says he that hears hears to hear. ìgbẹ̀yìn ayé ti dé tán let him hear because the end of the world has come. jésù padà bọ̀. coming back again. ó fẹ́ gba àwa tiẹ̀ sọ́dọ̀ rẹ̀. he wants to call us back to his own side. àwa tí a tẹ̀ jẹ́ ti jésù àwọn ò lọ láwọ̀ sọ́mọ̀. we that belong to God Jesus Christ will go and meet him in the air. kí ìparun náà tó dé. before the destruction comes. lẹ́yìn eléyìí ni Ọlọ́run yóò wá jẹ́ kí àwọn ìjọba ayé wọn gbógun tira wọn. after this God will allow all these nations to rise against nations. bí ìyàn ṣe ń jà. there be famine in the land. bí àìsàn ṣe pọ̀ lórí ilẹ̀ ayé. there be pestilence. jájà kálá yóò máa pa ọ̀pọ̀lọpọ̀. there be disease. làwọn gan yóò tó wá gbógun tira wọn. then there be wars. ogun agbágẹ́dọ̀ táwọn pè lóga magẹ́dọ̀. then there be one of the Armageddon. tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìbọn bọ́ọ̀mù bọ́ọ̀mù iná yóò yàn láti fi para wọn dànù. the atomic bomb be used during this war. ìgbà náà àwa yóò ti wá lọ pàdé Jésù láwùjọ ọmọ kristian yìí tó dé o. and before this time Jesus said would have called his own gathered his own unto himself. nígbà tá a bá nígbà tí wọ́n bá ti fẹ́ ìpara wọn tán. before by the time they finish killing themselves. Jésù yóò wá dá ìjà náà dúró. Jesus will intervene. Jésù yóò wá sọ̀kalẹ̀ láti ọ̀run wá. he will come down from heaven. pẹ̀lú àwọn tá a ti lọ pàdé rẹ̀. with with those of us that have received láti pa gbogbo àwọn sójà tó kù rẹ́. I will destroy all the remaining people. a ó sì wá pa gbogbo àwọn sójà tó kù rẹ́. I will destroy the remaining people. àgbọ̀ àwọn tọ́ bọ́lọ́run bá máa jẹ́ kó ń yé ìbọ́ kúrò nínú ìbínú náà. and those that will, God will allow to be. àwọn èèyàn ráńpẹ́ ló máa kú. be a few that will be saved. wọn yóò ké púpọ̀. a few will be saved. Jésù yóò wá dá ìjọba tuntun kan lélẹ̀ lórí ayé yìí. and the Lord will bring his own kingdom. ìjọba àlàáfíà. kingdom of peace. tó bá fẹ́ lè if you want to have. ó sàn ó sàn fún ẹ nísìnyí kókó tètè jẹ́ ti Jésù nísìnyí. it is better now to belong to Jesus. kó pẹ̀lú àwọn tá à ń lọ pàdé rẹ̀. Become one of us that Tí o bá pẹ̀lú ọmọ Jésù láti sìn lọ. We belong to the children of God. Ìgbà yẹn ló dá ẹ lójú pé. Then you are sure. Pé tí Jésù bá dé. When Jesus Christ comes. Ìwọ pẹ̀lú àwọn tá a máa gbàgbà kúrò ní ìparun tó ń Àbí kò pẹ̀lú àwọn tá a ń lọ pàdé Jésù láwọ̀ sọ́mọ̀. That will be part of those that will meet the Ìgbà náà ti dé tán o. Ǹjẹ́ o fẹ́ jò fẹ́ tẹríba ká gbàdúrà fún ẹ wọ́n máa sọ tẹ̀lé wa báyìí pé sọ pé jésù olúwa gbà mí là mo fẹ́ mo fẹ́ di tìrẹ mi ò fẹ́ dẹ́ṣẹ̀ mọ́ dáríjì mi olúwa fún mi ní ẹ̀mí mímọ́ rẹ kí lè máa ṣe ìfẹ́ rẹ àmín jẹ́ gbàdúrà fún ẹ olúwa a bẹ̀bẹ̀ fún gbogbo àtọ́ngbọ̀ iṣẹ́ a gbé orúkọ jésù sẹ́ wọn ní agbára ẹ̀mí mímọ́ ọlọ́run kọ́ lè má dẹ́ṣẹ̀ mọ́ that they not steal anymore. àfọ̀nì agbára àtúnbí náà. that they have the power to born wọ́n lè máa ṣe ìfẹ́ Ọlọ́run. that they be doing the will of God. wọ́n lè kó ònú ipò búburú. that they be, not be part of the tears. kọ́má lè kọ́má lè lọ jẹ́ èpò búburú ni. that they will not be part of the tears. náà máa gbá lọ sínú iná. that be burnt in the fire. wọ́n lè wá tẹ̀lé ìyìn Kristi. that they follow the kingdom of God. wọ́n lè ní ìpinnu ìjọba Ọlórun. and they follow the good news. àlàáfíà ni fún wọn. peace be unto you. orúkọ Jésù Kristi ló wà. in the name of the Lord Jesus Christ. come and write to us. kálí máa fìwé ránṣẹ́ sí ẹ. that we may send tracts to you. kọ́lẹ́tà sí ajínrere. write to evangelist. Julius Adéwùmí. Julius Adéwùmí. write to evangelist Julius Ade. Gospel Distribution Ministry If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you, and see you, we see you again next time. In Jesus' name.